أعوذ بالله من الشيطان tí ọlọ́run bá wá ní kọ́sẹ́kù sọ́dọ̀ ti tèmi kọ́sẹ́kù sọ́dọ̀ ti jẹ́ ó jẹ́ pé bàbá ti dín tí ó mú láyà wa ní tó kò láti sin ọlọ́run ẹ̀ka mọ̀ ní gbọ́dọ̀ ọlọ́run. ẹ wá wò ó òun náà ní nísìnyí láàrin ìṣẹ́jú mẹ́wàá ìtọ́lọ̀ béèrè lọ́wọ́ wa àtìpáyé. bó ti wá ọmọ láàrin ìṣẹ́jú mẹ́wàá nì lọ́dọ̀ ẹni tí orí bá ti jẹ́ tiẹ̀ yọ dàbí nígbà tí wákàtí méjìlá yóò fi sílẹ̀ lórí lójú ẹ̀ kọ̀wá ní yóò rọrùn fún láti ṣe ẹlòmíì bẹ́ẹ̀ lórí mẹ́rin tó ń fi dìde ẹlòmíì sì ti jí sí gbogbo wa táwa mí ètò sì kú sẹ́lànà òun náà ló ti dókòó sí ọ̀nà lẹ́yìn rẹ̀ èyí tó ṣe kù láàrin lọ́fíìsì yóò ti dókòó wọ́n là ń jà nígbà tí wọ́n bá sọ pé láti oúnjẹ fún ọ̀sẹ̀ rẹ̀ gbogbo àwọn ọmọdé wù ó kò jẹ́ pàrọ̀ ọmọdé wù báyìí ní ọ̀nà ìlú ẹ̀ fúláì fún ẹ̀ fún ọjọ́ tábàyè ọ̀pọ̀ sì yá. kò ní rántí wú pé èyí tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́dọ̀ ẹ̀kọ́ mò ń ṣe ọ̀nà ẹ̀kọ́ mò ń ṣe yóò gbàgbé pé bẹ́ẹ̀ tó ọ̀rọ̀ ti ṣiṣẹ́ wọn ọ̀la tó lè ní stọ́ọ̀pù tó pa síbẹ̀ lọ́wọ́ pa síbẹ̀ ó sì máa ń kí nǹkan kan má ṣiṣẹ́ bẹ̀ máa ń tọ́ka lé

gbogbo àwọn olùkọ́ wa pátá ọlọ́jọ́ dáadáa fún sábà ṣe dáadáa fún wọn bá sọ wọn ní ẹ̀sìn olórí gbogbo ẹni tó kópa àkásí kejì náà lórí ìgbésí ayé kálukú wa tó kálukú wa tó wúlò fún ààyè kọ̀ọ̀kan tó kálukú wa kó sábà wà sọ wọn lẹ́sìn olórí àwọn òbí tó ti wá ìdùnnú gbogbo olùkọ́ àlọ́ sábà wà ṣe fún wọn lọ́wọ́ ayé wà ti yá wọn nínú wa ní mùsùlùmí àmì pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àdìsí tí a ó máa tẹ̀síwájú rẹ̀ lónìí òun náà ni àdìsí yẹn ọgbọ̀n nínú tíra ápá òun náà wà tí a sàlàyé fún àdìsí òun ni àdìsí àbá wa Abul tá a kọ́kọ́ جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على أمل إذا أمنته أحبني الله وأحبني الناس فقال ازهد في الدنيا يحبك الله يحبك الله وازهد فيما عند الناس يحبك الناس tí alákàfà wa yìí ó ti ṣe Olu náà láwọn olùkọ́ mbẹ́ kí ni ìtumọ̀ àdìsí tó pa wá láti fún pé bàbá abá tó kọ́ wa máa jẹ́ sáàlì ọmọ sáàlì ni fún wa pé kan. ọlọ́ọ̀bá ànábì sallallahu alaihi wasallam kí ló lọ sí lọ́dọ̀ ànábì ó lọ béèrè nǹkan lọ́dọ̀ ànábì ó lọ béèrè nípa bóòlù ó sì gbé ayé lọ́dọ̀ ànábì ẹ̀wù ga ó lọ béèrè pé bóòlù ó sì gbé ayé tóun ó sì rí ọnu ọlọ́run nínú ayé ọ̀hún ẹlòmíì ń gbé ayé lábẹ́ ìdùnnú ọlọ́run ìgbé ayé ẹ̀ lábẹ́ ìbínú ọlọ́run. ṣùgbọ́n àwọn sọ̀rọ̀bà nẹ́bí sọ́mọ́ máa wà yọ sẹ́là gbogbo ìgbésẹ̀ wọn pátá àwọn ò rí àbá gẹ́gẹ́ bíi pé àwọn ayélujára báwọn ti rí àbá oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn fi ń ráwọn àbá lẹ́yìn. àfáà mi náà yóò wú. torí kò sí tí wọ́n bá lọ bẹ̀ ju àwọn oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n lé lọ́rọ̀ ayé yìí lọ. ìdí àwọn àfáà wà fún nínú rẹ̀ torí pàṣẹ ti fi wíwá ọ̀rọ̀ yé wa náà àwọn àkọọ́lẹ̀ ọ̀rọ̀ yìí pé ní àìkú làmáwù wàrà sátúlẹ̀ àbíyá àwọn àbá ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run kí ni wọ́n jogún iṣẹ́ ọwọ́ àwọn ànábì ọlọ́run kí wọ́n á ní iṣẹ́ àwọn ànábì ọlọ́run òun lélẹ̀ iṣẹ́ wọn á lọ béèrè lọ́wọ́ àwọn ànábì ọlọ́run wọn lọ béèrè lọ́wọ́ ànábì yìí pé dúlà ní àlà àdàlù ilé ànábì dákun tọ́mi sọ́nà sọ fún mi iṣẹ́ wo ni mo lè máa ṣe tó ṣe pé tí bá ti ti iṣẹ́ náà arábàlì ẹ̀wọ̀n ọlọ́run fún rẹ̀ tó dá mi yóò fẹ́ràn mi yóò sọ mi lólùfẹ́ jàmá ẹ̀wò ká ẹ̀wò dá lọ béèrè lẹ́yìn ìgbà tó béèrè lẹ́yìn ìdá ló tún wá béèrè pé tí ọlọ́run bá ti fẹ́ràn mi wá àáfà ní ẹ̀dá táwọn èèyàn náà sì kò fẹ́ràn ẹ wò ká méjèèjì ló kó papọ̀ ṣùgbọ́n ìwé ló ti sáájú yẹn máa ìfẹ́ tọ́lọ́run òun ló ti sáájú níta lọ dé ẹ wọ àwọn sọ́ábà ìfẹ́ tọ́lọ́run ó ti sáájú lórí ìfẹ́ tèèyàn ẹ wọ́n ti sáájú ẹ̀rọ lẹ́ẹ̀kan tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lé kálẹ̀ ní òun ni lákòókò láti fẹ́ rí ọmọ àwọn àgbà báwo láti fẹ́ rí ọmọ àwọn àjẹ́ báwo láti fẹ́ rí ọmọ àwọn ayé ẹlòmíràn. ṣe náà wọ́n lè kókọ́ lọ́lẹ̀ wá ọṣẹ oríṣiríṣi ẹ̀ náà wá wọ́n wá kó ìjẹ́jújẹ́ ìtọ́jú aráàlú ìṣẹ̀lásìlá wọ́n wá ní wọ́n máa bíwẹ̀ láàárọ̀ láàárọ̀ tó bá ti jí kọ́lá tó wà tó ṣe fún wọn kó tó lọ síbi kan kó tó sọ̀rọ̀ sẹ́ni kan olùkọ́ máa bí wẹ̀ jẹ́mọ́ sẹ́ni tó fi ìgbéyàn wẹ̀ sóhun ní ọ̀sẹ̀ wá sàlùwà lálẹ́ òun bọ̀ wá kí o sórí ọdún ọlọ́run àbórí ìmọ̀ ọlọ́run. tí a fẹ́ lò fún yìí ẹ̀jẹ̀ èèyàn ni wọ́n papọ̀ máa tí ọmọ àbí wẹ̀. òun máa bẹ́ẹ̀ ló fún owó ti àwọn àkókò ìgbà tí ò lè kó láti wúwo wa. jàmá sórí ìdùnnú ọlọ́run ni àbórí ọmọ ọlọ́run. torí pé ìgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti síwájú lé ní nìyí. bí a bá sì ti gbìyànjú tí a bá ti lọ lè rí ìfẹ́ tí a bá ti lọ lè rí ìfẹ́ tọ́lọ́run òun lè dáàbà dáàbà ìbéèrè lọ́la nàbí sọ̀rọ̀ wà á lè sẹ́lẹ̀. arákùnrin náà sọ fún àlẹ́ nígbà ìdá àlẹ́ ìdá ọkùnrin mi sọ́nà nkí ni mo lè máa ṣe tọ́lọ́ nǹkan tá a lóbi fẹ́ràn mi táwọn èèyàn ló fi fẹ́ràn mi. àwọn ẹ̀kọ́ ìsìláàmù lélẹ́yìn. bàbá ọ̀lẹ̀ kí lóò àlẹ́ mi wí fún àlẹ́ mi ní is junior yorùbá bàtà wọ̀ jẹ́ olùráyé sá tọ́wá ti jẹ́ olùráyé sá ọlọ́run tó dá ọ fúnra ẹ̀ yóò fẹ́ràn rẹ̀. àwọn wa ni wọ́n ń jẹ́ ìráyé sá wọ́n ní ti ń jẹ́ ìráyé sá sáàpù máa láyà tájú ilé yìí mílíọ̀n dúnìyà wà ní káàlà àlàyà ẹ̀ wù ọ̀rọ̀. ọ̀rọ̀ ńlá lọ́rọ̀ tí wọ́n sọ yìí láti sàlàyé ti jẹ́ ìráyé sá fún wa wọ́n lọ́wọ́ ni kéèyàn ó fi kéèyàn oníbùkátà sílẹ̀ kọ́dà kó jẹ́ pẹ́tọ́ nìkan náà nǹkan tó wò ní bùkátà sí fìlẹ̀ má lè jẹ mọ́wùlẹ̀ wá kí mọ́wùlẹ̀ lè ká kódà kọjá pé ẹ̀kọ́ ní nǹkan náà kìí ṣèrò ìdí jẹ́ra yìí sánú ni jẹ̀mọ́ ẹ̀já wo ló ní lóòótọ́ ṣé tó bá lóko ní bùkátà sí ní lè ká àbí tẹ́lẹ̀ mi ò tí ò ní wúlò bẹ́ẹ̀ lómi lómi jáde láyé tí ò ní sáfà ní kẹ̀kẹ́ bẹ́ẹ̀ lómi jáde láyé ẹ wò òun ò rí jẹ àwọn sì tún kó ọdún dànù pẹ̀lú tó jẹ́ aráàmù máa ń bà wọ́n lẹ́rù láti jẹ́jẹ́ aráàmù ti ti nǹkan tó kú àwẹ̀ ẹ̀ká kàkúmọ́lẹ́yìn Abraham àdúrà kí làwọn kàtà ànábì ní yẹn lè ṣe ànábì ní is adima ìdàdà yóò fi bàtà náà ráyé sáré ní ti bẹ̀rẹ̀ wà wọ̀nyẹn náà má jẹ́ ní tí ó máa lọ lè kún kàtà rẹ̀ bá wọ̀nyẹn gbogbo wa ìwọ ni lánàá ẹ̀rí kọ́lá pàṣẹwà yìí ìwòsàn kẹkẹtà jẹ ìwòsàn kẹkẹtà jẹ ní báyìí ọdún bá wà láti ọdún náà ó tún ti jọ́ kìí jọ́ kẹta tẹ̀wé ọdún bẹ́ẹ̀ máa ń ní èrò ọmọ mi wà ọmọ rẹ ọmọ mi ọmọ mi ní sọ ọmọ rẹ wà lọ́wọ́ ọlọ́mọ ní kíákíá sí náà wọ́n kú lé ọmọ yín nílé ìwé o. èdè ọdún alẹ́ yìí wọ́n tún ní yàn náà wọ́n tún ní ní ìjọba yóò kalẹ̀ òbí tàbí yóò padà wá. ẹ̀rọ mọ̀ owó lé owó lé fẹ́ tí wò. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ akóhùn kátà wọn bẹ́ẹ̀ ah, ọkùnrin náà múra sísí ọwọ́ rẹ kọ́ wá gbó ọlọ́run lórí ẹ̀ torí táwọn fi eléyìí ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹlòmíì náà ẹ lè rí pé iṣẹ́ kan pàtó tẹ́lómi náà ṣe yóò gbọ́kàn lé àwọn tó ti rí wípé ọlọ́run àbẹ́ ìgbà ẹ ọ̀rọ̀ dájú ni káwọn sọ fún yín pé àwọn òsì ńlẹ̀ ẹ̀dùn ẹlẹ́dẹ̀ pé dájú wà lé ó ní ọ sọ fún pé ìwúdẹ yọ sí ó ti dẹ̀ ẹ̀ bẹ̀ wọ̀. ṣùgbọ́n kó tiẹ̀ wá dé sí pé kò sí kó wá dé sí báwọn yẹn ni wọ́n máa ń mọ̀ ọ́n mọ̀ yín pé á ah, lágbájá yóò dé lọ ẹja lọ. àpẹẹrẹ wa bẹ̀ wá pé wọlé lánàá wọlé lónìí wọlé lọ́la lọ. ìyín sọ̀yàn lẹ́yìn gbára lé ọlọ́run tí wọ́n náà ń ṣe ìkaka onípò tẹ̀síkúṣe ọwọ́ wa náà ní ìdòwò tẹ́lẹ̀ ìṣe àbẹ̀ ìtẹ́kùn tí wọ́n ń ṣe ẹlòmíì ti ṣe ju tiẹ̀ lọ. kódà kó tó ń bí ọ ẹlòmíì ti ń ṣe tó ń ṣe tí wọ́n ń lówó tó ń kọ́lé bẹ́ẹ̀ ni kò níra táyà kẹ̀kẹ́ bẹ̀ kò níra táyà kẹ̀kẹ́ bẹ̀ ṣùgbọ́n látara yí pé káwọn náà sá gbìyànjú wọ́n náà sá ṣe kẹ̀kẹ́ tí wọ́n náà ṣe tó ọgbà lọ́nà á sì kí ìyẹn tọ́nà ń pọ̀ pọ̀ yóò wà bọ̀ bẹ́ẹ̀. lò ní bá òní bá ayé sì ní gẹ́gẹ́ bí ọlọ́run ọba àlejò ọlá olóhùn a máa fún yókùtì lọ́ọ̀hún dúnìyá màá yòóhìn fún wa màá là yòóhìn ayé tá a yí nìí ọlọ́wọ́ a máa fẹ́ ẹni tó wù ẹni tó fẹ́ a máa fún ẹni tí ṣe tiẹ̀ a máa fún a sì máa fẹ́ ẹni tí ò ṣe tiẹ̀ náà kódà lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tí ò ṣe tọ́lọ́wọ́ a máa ráyé a máa kó ayé jọ torí pé ṣètò ọ̀nà kò rí bẹ́ẹ̀ ọlọ́run ti fi tẹ́sí àwọn òfin àbíkẹ́ tó rò pé bẹ̀rẹ̀ ọ̀nà ṣètò ọ̀nà wọn á fi sẹ́wà ìfẹ́ ẹgbẹ́ lọ pé àwọn ọ̀dà ẹgbẹ́ lọ pé táǹṣe ẹgbẹ́ lọ pé gàdí ọ̀bá mu ni àbá àbá ní ti ẹ ẹ náà máa pé aláwọ̀ ti fẹ́ pé ẹ máa forí sọ̀lẹ̀ gbogbo gbà ẹ máa pé ẹ gbà fún ayé ṣètò ọ̀nà ìyẹn o gbogbo nǹkan tó dáa tọ́lọ̀ fẹ́ kéèyàn ṣe yóò sì máa tún pin sẹ́ni àwọn tí ò sí tọ́lọ́run láti lè máa fi sọ̀rọ̀ sáwọn èèyàn kẹ́ẹ̀kí lè máa rò ó káàbẹ̀ ìtẹ̀sí lójú ọ̀nà. bẹ́ẹ̀ ṣe tọ́ ni màá ṣe bẹ́ẹ̀ sì ni ọlọ́run máa tẹ wá rí i láàyò nípò rẹ̀ láàyò òtẹ̀lẹ̀ àbẹ̀rẹ̀ ìlà àbẹ̀yọ̀ nípò kò ní fún ẹnìkan lọ́rùn àyàfẹ́ tọ́lá bẹ́ẹ̀ ẹnìkan ò ní lọ́rùn àyàfẹ́ tọ́lá bẹ́ẹ̀ ẹ̀tọ́ náà wà lẹ́kọ̀ọ́ lábá fẹ́ náà òun yóò fún lọ́rùn rẹ̀ náà ní kéèyàn jẹ́ tó kékeré o kéèyàn jẹ́ tí ọ̀rọ̀ àyíṣá ìyẹn lànà bí sọ́mọ́ máa wà ní wọ́sẹ́lá níbi sọ fún wa níbi àdé tìmí níbi àdé sọ fún àwọn fúnẹ̀ àbá wa ànà nínú àwọn àdé sàn àbá àbẹ́ èjì yìí ni ọwà ọ̀nà máa yọ fún wa wọn nà sùnmù máa sọ fún wa ní wọ́sẹ́lá wọn ti wáyé pé máa ń ká ọ̀rọ̀ fún nínú gbèsè ayé torípé kí ni gbogbo tó níhùn náà máa kó jọ máa kó jọ máa kó jọ náà ni wàá sí fọ́ọ̀mù balẹ̀ ẹni tó yẹ pé kọ̀tọ́ ìgbà wọn kò ní ti jẹ gẹ́rẹ́ ẹ̀mí rẹ̀ tó balẹ̀ ju tiẹ̀ lọ bí ṣe máa rí nù ní ẹni bá jẹ pé ayé tó bá ti pàtàkì lẹ́yìn ẹ̀ ní gbogbo gbà kò ní sí ìfọ̀kànbalẹ̀ ọkàn òun làdé mi sọ̀rọ̀ lọ́wọ́ àyè òsèlè nísàlẹ̀ ìsàlẹ̀ ẹni tó bá yẹ pé ọ̀run ló bá pàtàkì jù lẹ́yìn ẹ̀ olóhùn ó fi ìfọ̀kàn balẹ̀ yóò ti kọ́ ọ̀rọ̀ nínú ọkàn kódà bí ọba ní tó ga ẹ máa wò ní olówó ni kódà àwọn yóò tó máa wá bá wọn tó máa wá bá ẹ lápò ẹ̀yá wa níbi ẹ lápò ẹ̀ fún wa níbi ẹ sẹ́kọ̀ọ́ náà lọ́wọ́ lọ́wọ́ ṣùgbọ́n tó ní pé kí ni torí kó ní ayọ̀ ọkàn ọlọ́run ti rọ̀ ọ́ lọ́wọ́ nínú ọkàn. àlejò wa ní kọ̀nàńgá títí ìyá amòhún gbogbo ẹgbẹ́ wa pé èrò tiẹ̀ náà ayé sáni gbogbo wa á ayé ni ẹ̀rí kan àdàbí ni ṣàtàtàrò ṣàtàtàmọ́ ọ̀ṣàmìlà gbogbo àwọn kan tí máa ń kójọ fún ni téèyàn èrí dààmú káàkiri gbogbo ẹ̀ lọ́pọ̀ ká máa lọ́wọ́ yẹlẹyẹlẹ gbogbo ẹ̀ ló fi sínú ẹ̀ díẹ̀ yẹlẹyẹlẹ títí lé eléyìí kò ní sì máa ló fi máa lé tọ̀hún yọ̀ọ̀ ìdààmú wa pọ̀ alábìnrin kọ́lá wàjá àlàbàkọ̀rọ̀ bẹ́ẹ̀ àìní ẹ̀ òsì ẹ̀ àìní ẹ̀ ìdójú ẹ̀ ọ̀gẹ́gọ́jú ẹ̀ báyìí ni wà torí pé gbogbo tó ń kọ́lá wọn ṣùkú láyé kò ní tó gbogbo tó ń kọ́lé pátá kò lè tó yóò máa lọ yóò bá wọn kó wọn gbà kó wọn gbà náà kó wọn kó pamá wá ní sí ìfọ̀kànbalẹ̀ fún àwọn èèyàn alẹ́ bí sọ́kọ̀ bá wà á lè sọ́kọ̀ bẹ́ẹ̀ ale bɛ wale bɛ ko wala bi a ti mina dunuya ila ma kɔdara o ma ila ma kɔdara la gbogbo tí wọn lé juma yóò náà kò wá ní kọjá ní bàbá ti ká làbí o ẹ wòrán lẹ gbogbo tí lé juma yóò náà sẹ kò ní ní kọjá tọ́lọ̀ bá ti ká làbá pé yọ jẹ tiẹ̀ jọba ní wọn bá wà nílà nílà ìdókò jẹ sí nígbà tó ń bẹ ká ló wọn bá wà nílà ìdókò jẹ kájé ní kọlọ́wọ́ pàtàkì lẹ́yìn wa kásì wá gbogbo àsìkò tó bá gbọ́ bá máa wá ká máa wá lọ́nà pé ìtọ́nà ọ̀fẹ́ ìtọ́nà ọ̀bá ti fẹ́ kí ni ó dínà sí torí pé òkú fún wa alágídí ọwọ́ àpẹ̀lú ìtọ́nà ọ̀fẹ́ ìtọ́nà ọ̀bá ti fi ọ̀jẹ̀ tó lè jẹ́ tẹ̀. fún wa oríṣiríṣi ló bá gbogbo wa náà ní gbòòrò ó bá gbogbo ó bá oríṣiríṣi lóríṣiríṣi la gbọ́. àwọn èèyàn kú ní bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn. Tẹ̀já ìdáàbò ilẹ̀ láha náà ní àdìbá wọ́n padà dé orí ìjà àwọn èèyàn. Àwọn èèyàn ń ga fúnra wọn ni wọ́n mọ̀ wọ́n káàkiri. Àwọn ni wọ́n ní bẹ̀rẹ̀. Torí ìdílé yìí, àwọn ara wa lórí ìbá wa ayé. Ẹ̀mọ̀lẹ́pẹ̀ ìyá tóbi yá akọ̀ọ́lẹ́ lónìí náà ní ọ̀rẹ́ lónìí. Wàá ṣubú wá àgbà lónìí náà tẹ̀lé ó kéré ju tá a lè rò ó lè rò kéré lọ àbí tí wọn lè rò nínú ẹ̀mí ẹ̀ka ẹ̀ka báyìí ó kéré àbá àbí tó kéré jù. bẹ́ẹ̀ sì ni wàá ṣùkú á gbogbo àwọn tó wáyé nípa ayé wọn bàbá lẹ́nu wọn tí wọ́n máa jẹ́ àwọn ayé gbogbo wa àdánù mi nà zẹ̀wò àwọn ni wọ́n fi ń yẹ̀yẹ́ gbogbo àwọn kẹta wa lè kà sí pé nǹkan yẹ̀yẹ́ lé mi ẹ wọ̀ làwà ẹni gbogbo táwa bá ní sọ ní sàlàyé ọ̀rọ̀ àdánù wa ni olùdíyẹ lẹ́yìn nípa ìlú káwọn lẹ́ẹ̀mejò káwọn nàìjíríà làwa wà ọlọ́run ní gbogbo nàìjíríà lájọ́ o bó ṣe dátara sàwùdí náà ní ọ̀dà tara nàìjíríà o kọ́ọ̀gà nàìjíríà làwa wà ní tẹ̀gbẹ́ nàìjíríà yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú kò sí yàtọ̀ mbẹ́ o ayé kan náà ni o ìtọ́nà mbẹ́ lò lẹ́mìí rẹ gangan ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ni ọlọ́run mbẹ́ lò lẹ́mìí rẹ torí pé ànáṣọ tẹ́lẹ́gbẹ́ kó bí tó ní ara fọ́ọ̀rẹ́ àdìmá ànáṣọ a fẹ̀rù فامرسك رسولك ما دمت مجتهدا واعلم بانك بعد الموت لاقيا واعلم بانك بعد الموت لاقيا طبعا النفس ẹni wa tẹ́rí ni tẹ̀lébáwò bí dùnìyà òun máa ń fẹ́ ayé gbogbo bani yóò máa sọ fún òun kó wọn gbogbo bani wà kọ́ dé alẹ́ mọ́tì ẹni òun náà sì mọ̀ fún rẹ o anna zuhada tafiya.

gbogbo tọ́ba gba ìlú pátá màá yóò kọ́ padà lọ́ọ́ pàdé òun náà. Bàbá àgbà sọ ní bẹ̀rẹ̀ pé dada àlè máa ń bá dàní máa ń yẹ sùn wá. Ìlànà ti ká nà kọ́kúlà yín máa ò ti bá ní à. تركت الطير إلا التي كان قبل الموت بانئا يتابع مكان ذلك فتكون رجل وإن بناها بغير يتبع مالي على عليه طبعا مسكان على كل يوم وإن بناها بشر إن ما تقول يقول على فريق خاب باني أجل أصول بليتو بسم الله الرحمن الرحيم أبدا ما تعالى ما عليه كل ما تقع على بسم الله سبحان الله بالنسبة لنا الكتاب من خلافة الله الرحمن وصلى الله على سيدنا محمد وعلى آله وصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته